الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين آه جماعة مسلمين أتنكرا wa pé akóńgbẹ ọlọ́run ọgbà lẹ́sìn fún wa ẹ̀rí nu àǹfààní ńláńlá tọ́lọ́run ṣe fẹ́mi rẹ̀ nu àwẹ̀ yìí olùwà tó ní agbáwẹ̀ ó ti wá mọ̀ pé nǹkan kan lè fẹ́ kọ́ dí ni ká má fi gbà á àwọn nǹkan wo lọ́lọ́run torí ẹ̀ yọ̀ǹda bẹ́yìn ọba lè gbà wẹ̀ nǹkan méjì ni o olùwà ní famankana minkum maridon awo ala safarin fa'idatun min ayamin ukhor bẹ́yìn bọ́ bá wà nù àárẹ̀ àbọ̀ wà lórí ìrìn àjò àmọ́ olùwà ní fa'idatun min ayamin ukhor olùwà ògbọ́n láwẹ̀ o kọ́ kalẹ̀ rántí iye àwọn ọjọ́ tó fi gbà wẹ̀ bá wẹ̀ bá tán àmọ́ sáwẹ̀ padà ni inú àna ọlọ́run òun lélẹ́yìí kama wàá ṣe àǹfààní náà lò olùwàkọ́ mọ́sàásì rọrùn fèmí àtiwọ́ wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.